الحمد لله والصلاة والسلام على رسول الله <clears throat> محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المؤلف رحمه الله تعالى في الحديث السابع والتسعين وتسعمائة وأن عروة رضي الله عنه قال قالت عائشة رضي الله عنها يا ابن أختي كان رسول الله صلى الله عليه وآله وسلم لا يفضل بعضنا على بعض في القسم من مكثه عندنا وكان قل يوم إلا وهو يطوف علينا جميعا فيدنو من كل امرأة من غير مسيس حتى يبلغ التي هو يومها فيبيت عندها رواه أحمد وأبو داود واللفظ له وصححه الحاكم ولمسلم عن عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وآله وسلم إذا صلى العصر دار على نسائه ثم يدنو منهن وعن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وآله وسلم كان يسأل في مرض في مرضه الذي مات فيه أين أنا غدا يريد يوم أعيش فأذن له أزواجه يكون حيث شاء كان في بيت عائشة متفق عليه حديثي هنا ولا بين ká ṣe dọ́gba níbi pínpín ẹni tó jẹ́ pínpín láàrin àwọn ìyàwó sẹ́ni tó bá níjú ìyàwó ẹyọ kan lọ. àdìsí alákọ̀ọ́kọ́ ó wá látọ̀dọ̀ Urwa ibn Zubayr radiyallahu anhu qala qalat Aisha. رضي الله عنها عائشة الله باقو يا نسي الصقي يا ابن أختي إوا أما ما يامي أما يالي أبي عروة ابن الزبير هناني أسمع أما أبي بكر رضي الله عنهما اسماء هنا لبي عبد الله بن الزبير هنا لتنبي عروة بن الزبير إليه تتنسي في عروة بن الزبير أما لج فانتي عائشة رضي الله عنها أنت عائشة هناني أسماء بنت أبي بكر الصديق رضي الله عنهما استماع gẹ́gẹ́ bó fi Ọlọ́run ọba ti ṣe fi hàn wípé àwọn kan wà tá à ń pè ní almuharramatu minan nisa àwọn obìnrin tó lọ ń ṣe fífẹ́ wọn léèwọ̀ fún yẹn nínú wọn àwọn náà làwọn ẹni tó ṣe pé àwọn tó jẹ́ kọ́ọ̀lẹ́t kọ́ọ̀lẹ́t kọ́ọ̀lẹ́ òun náà lọ máa ya ìyá èèyàn obìnrin tọ́jọ́ máa ya ìyá wa kò bá jẹ́ bàbá lásán ló pa wọ́n pọ̀ kò bá sì jẹ́ bàbá àtìyá ló pa wọ́n pọ̀ kò bá sì jẹ́ ìyá lásán ló pa wọ́n pọ̀ èèwọ̀ ló jẹ́ lórí ọkùnrin kọfẹ́ àǹtí tàbí àbúrò obìnrin màmá rẹ̀ haram lábẹ́ òfin ọlọ́run torí ẹ̀ Urwa ibn Zubair gẹ́gẹ́ bíi Abdullah ibn Zubair èkíní kejì wọn. Ọdọ àbúrò màmá wọn ni wọn wà tí bá wà lọ́dọ̀ Aisha òfin Ọlọ́run ìgbà tó ti ṣẹlẹ̀ fún èèyàn láti fẹ́ àbúrò tàbáǹtì màmá rẹ̀ a sì pé ẹ láǹfààní láti wà pẹ̀lú irú ẹni tó bá jẹ́ àbúrò tàbáǹtì màmá yíyan láì jẹ́ pé. ẹlòmíì náà tún wà ń bẹ kẹ tó láǹfààní àti wọbẹ nítorí pé èèwọ̀ ló jẹ́ lórí yín pé kẹfẹ́ kódà hadith anabi muhammed sallallahu alayhi wa sallam níbi kan ó fi hàn pé alxọ́lẹ́ bimanzilatil um ọmọ ìyá màmá wa tó ń jóbìnrin ipò màmá ibn zubair àti urwa ibn zubair àwọn èèyàn méjèèjì ní àǹfààní sí aisha eléyìí tọ́pọ̀lọpọ̀ nínú àwọn sàhábò ni nítorí pé àwọn lè wọlé lọ ọ̀dọ̀ Lati ńlá wa aisha láti lọ kọ́ àwọn ma anabi sallallahu alaihi wasallam àti sí púpọ̀ nínú àwọn sàhábà tí ẹlòmíì bá fẹ́ láǹfààní àti kọ́rú ẹ̀kọ́ yẹn lọ́dọ̀ Àìṣà yóò dúró lẹ́yìn ògiri ìní Àìṣà ọmọ wa sálàyé ṣùgbọ́n nígbà tí irú Urwa ibn Zubairi tó ń bá fẹ́ láǹfààní àti gbọ́rú àlàyé àbí irú Abdullahi ibn Zubairi òun náà fẹ́ ṣèbéèrè kan lọ́dọ̀ Àìṣà àwọn wọlé lọ láti ṣe béèrè lọ́dọ̀ rẹ̀ Urwa yìí òun yìí ṣe sọ̀hábí ṣùgbọ́n kan tó ṣe pé ọ̀gá púpọ̀ nínú àwọn tàbíìn lọ́wà àti sọ pé sọ̀hábí òun lẹni tó bá rí anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam kódà kó ṣe lọ́wọ́ òdiwọ̀n àṣẹ́jú àyà ṣùgbọ́n tó gbàgbọ́ tó sì kú lórí gbàgbọ́ òní wọ́n ń pè ní sọ̀hábà. tí nǹkan kan nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí tó bá ti tá a bá sàfẹ́kù rẹ̀ èèyàn ò ní jẹ́ sọ̀hábì bí ká pé èèyàn rà nàbì wàlàkín èèyàn gbà nàbì èèyàn sì kù sórí ṣe sọ̀hábì ni wọ́n pè lẹ́yìn gẹ́gẹ́ bí àwọn akpóròǹtùtà dé lẹ́yìn ayé yìí náà ẹ rí i pé àgbà nàbì gbọ́ sallallahu alaihi agbani nínú àwọn tàbí'ì so Urwa yìí òun ló gbẹ̀gbà wá wá ìgbà tí èèyàn bá ń báyàn sọ̀rọ̀ nítorí kọ́rọ̀ tẹ́ ń bá sọ pé ìbá wọ́ lórí kó lè bá tẹ̀lé ẹ máa fìgbà kan sígbà kan sọnù tó payín pọ̀ pẹ̀lú rẹ̀ nítorí kọ́rọ̀ yẹn ó lè bá wọ́ lórí torí rẹ̀ ní ìgbà tí Àìṣà ti ń bá Urwa sọ̀rọ̀ ó ní ìwọ ọmọ ọmọ àyà mi ṣé mo pé téèyàn bá sọ ní tó dọ̀ ọ́pọ̀ pẹ̀lú ẹ̀ ọ́n oríire ó wù pé ọ̀dọ̀ ẹni tó wà nípò màmá mi mọ̀ wà àwọn náà sì gbà bẹ́ẹ̀ so bẹ́ẹ̀ náà ni ìgbà tó náà bá tó bá fẹ́ bá ìyá ńlá wa sọ̀rọ̀ tó ní yá ọmọ ìrẹ̀ ìyá mi subhanallah àìsàn náà òun náà mọ̀ pé ọmọ ni mò ń bá sọ̀rọ̀ ó sì mà mí màmá rẹ̀ tẹ́lẹ̀ pàtàkì púpọ̀ èyí náà sì mọ̀ pé nínú àwọn wàkiwà tó wà lọ́wọ́ àwọn èèyàn láyé tá a wà lónìí tí ìjẹ́kọ̀rọ̀ owó yíra wa tí máa jẹ́ ká kọ́yìn síra wa láì jẹ́ pé àwọn olórí ibú tó fẹ́ dàrin irú gan ti ráyè wọbẹ̀ òun náà ni ká máa bára wa ṣe níbaṣe ti pé ààfin kankan kanra wa kò sì sí nǹkan kan tó dà wá pọ̀. nísìnyí o ti mọ̀ pé léyìí ọmọ brọ́dà ọmọ sísà rẹ̀ ìgbà tí òun á fẹ́ bá a sọ̀rọ̀ ọ̀ wá bá a fi mọ̀ pé ipò bàbá lọ wà ọ sọ pé ah, ọmọ brọ́dà mi ọmọ sísà mi ìwọ ọmọdé mi yìí báyìí nítorí pé bọ́mọ bá ya kacha bẹ́ẹ̀ lọ tẹ́ bá ti lè pè yọ mọ̀ pé ipò tí bàbá yìí wà sí mi kìí ṣe bí gbogbo èèyàn yóò kù sí wà sí. ọ̀hán ni ìwọ ń jẹ́ wọ́n tó sojú kàńtàkàńtà yìí. ah ok kàńtàkàńtà òun ti fi hàn pé kò tí kàńtàkàńtà tó eléyẹn sọ ọ̀pọ̀lọpọ̀ ọmọdé aláìgbọ̀rọ̀ torí ẹ má gbàgbé ipa tẹ́yìn náà kó níbi kọ́ mọ́ yáyàkuyà. Ya ẹ má kàn jẹ́ ni tí ó kàn máa bẹnu àtẹ́lùwà àti ṣèṣì ọma nítorí pé ati àtẹ̀mí àtòhun àwọn náà nípa tá kó nínú báwọn o kò wá ní bàjẹ́ kó bẹ̀rù màtá ká máa wá tìràn mẹ́lòmí tòótẹ́ bá ń fẹ́ káwùjọ da ẹjẹ́ àtàrà àwọn sọ̀hábà ìkẹ́kọ̀ọ́ ìwọ ọmọ ọmọ àyà mi. ó sì túmọ̀ sí pé ẹ̀yin ò lè máa ṣe bẹ́ẹ̀ sọmọ àfikọ́jẹ́ pé àárín yín àti màmá rẹ̀ náà kọ́ ọ̀dàn mara nítorí pé ìjà tá à ń bẹ́ lòmíì jà là á máa lọ gbé sórí ẹlòmíì níṣẹ́ wa ya ń jà ìjà yẹn ẹ rí i pé yọ ràn dórí ọmọ táwọn ọmọ bá wá àwọn lọ́dọ̀ sísá o. mọ́tò wá bí ma nítorí pé gbogbo màmá màmá ọ̀yẹ́ kọ́ mọ ọmọ tóbi fẹ́ràn káwọn ọmọ bóyá láéláé wọn tún dọ́dọ̀ rẹ̀ mọ́ wọn ò sì ní gbọ́ kẹ́nìkan máa sọ̀rọ̀ rẹ̀ ń dáadáa gan kí wọ́n gbèrín láéláé wọ́n sọ pé yóò fò yá àdánù ìyá tó ti sọ pé kíkálukú ọmọ ẹni tó bá jẹ́ ìyá tiẹ̀ torí ẹ̀já kéè sára ìgbà míì tí wà á ti àgbàlagbà kan tẹ̀ ń bá ń jà nínú mọ̀lẹ́bí rẹ̀ ẹ tètè gbọ́dọ̀ wọ́nà tẹ́ fi sọ̀vẹ̀ nítorí ìbẹ̀rẹ̀ ìjà láárí ẹnìkan ò lè sọ ibi tí ó parí sí ṣé wọ́n lè ba nǹkan jẹ́ ń bẹ̀rẹ̀ bọ̀tí tó lè tara bíbàjẹ́ tiẹ̀ tà kọ́kọ́ ń bàjẹ́ ó lè predict ẹ̀ torí ẹ̀ yabna ukhti yabna ukhti kódà ìwádìí tún fi hàn pé màmá wọn ẹsẹ̀ nǹkan náà Aisha àti Asma màmá ọ̀tọ̀ọ̀tọ̀ ló bí wọn ṣùgbọ́n ìfẹ́ yìí ti lágbára jù ìfẹ́ yìí ti lágbára jù ẹ ẹ Asma ó ń sọ fún wa nípa sọ bùbákan ó mú bùbákan jáde ńjọkan so bùbá yẹn ó wá jẹ pé bí wọ́n ṣe tẹ ọrùn rẹ̀ àti bí wọ́n ṣe tẹ ọwọ́ rẹ̀ àti bí wọ́n ti tẹ iwájú àtẹ̀yìn rẹ̀ wọ́n fi aṣọ kan wọ́n fi tẹ̀ ẹ́ létí lọ aṣọ tí wọ́n fi tẹ̀ ẹ́ létí wọ́n ń pè ní adìbàjẹ́ adìbàjẹ́ lédè lárúbáwá òun náà ni aṣọ sílíkì tó nípa wọ́n fi tẹ̀ ẹ́ létí tẹ́ẹ́rẹ́ níbi ọrùn wọ́n fi tẹ ọwọ́ rẹ̀ tẹ́ẹ́rẹ́ wọ́n fi tẹ iwájú àtẹ̀yìn rẹ̀ tẹ́rẹ́ sọsẹ́sì wọn pé haramu ní ká wọ aṣọ sílíkì láwọ ọkùnrin ṣùgbọ́n anabi wa muhammed sallallahu alayhi wa sallam asma'u yìí kálí màfẹ́ tí láàrin rẹ̀ àti aisha asma'u radiyallahu anha ó wá yọ aṣọ jáde ó wá ní aṣọ bùbáì aṣọ anabi muhammed sallallahu alayhi anabi máa ń wọ lójú ayé rẹ̀ ìgbà tí ànábì wa kú aṣọ ìwà bẹ lọ́dọ̀ Aisha radiyallahu anha ìgbà tí Aisha wa kú faqabadtuha èmi mọ gbàmú ẹ tí ọba sífẹ tí ọba sífẹ ṣé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà ṣé àsọwọ ọmọ pé aṣọ wà lọ́dọ̀ Aisha tí ọba sífẹ ṣèbí wọn kàn máa wọn máa sọ̀rọ̀ wọn máa fọ̀rọ̀ lé sọ̀rọ̀ ni. gbogbo nǹkan tó lè wúlò àtàlọ́mọ tó wọn kọ̀kọ́ kú nígbà tó o bá finú han ọmọ ìyá rẹ tẹ̀bí nǹkan náà ó lè sọnù àìmọye nǹkan ti ń sọnù Asma'u ni falamma qubidat Aisha qabadtuha nígbà tí ọlọ́run gbẹ̀mí Aisha èmi gbà aṣọ imú ọkàn kò sọ́dọ̀ mi àmọ́ wàá rí aṣọ yẹn a máa rẹ sómi fún ẹni tá a rẹ̀ bá ń ṣe mu a máa fi wá ìwòsàn lọ́dọọlọ eléyìí jẹ́ ànábì sallallahu alayhi wa sallam nítorí pé ìgbàgbọ́ wa nínú sunna ó náà ní pé gbogbo nǹkan tá ànábì lò àbí tó tara ànábì jáde nǹkan alálùbáríkà ni yàtọ̀ sáwọn akpọ́rọ́ntì tó a sọ pé kí wọ́n rẹ bàtà rẹ sómi ọlọ́mọdé wọ́n máa mu poison so àbọ̀pẹ̀ pátá rẹ tó ń lónìí wọ́n sọ sómi kí wọ́n máa mu ta ni ó mu jam ọlọ́mọ̀sá ló mu kó mu ẹ báyà bí àwọn páìtọ̀ kan tọ́pàṣẹ fáwọn ọmọlẹ́yìn rẹ ẹ má torí kọ́ kálukú sì ń jẹ́ bí ẹran mẹ́ <laughs> subhanallah bí lè máàmù kan bá dánrú ẹ̀wù yọ tẹ̀ lè máàmù kan ò jẹ̀jẹ̀ dán o ńgbà tí èsì pé wọ́n ń dán gànáwó mọ́sálásí sọ àmọ́ àwọn eléyìí wọ́n lè sọ pé ní ìsinyìí báyìí pé kálukú yẹn mú sódà wá kẹ́sì mú búrẹ́dì wá àwọn fẹ́ dágbára o ó lè ní kẹ́ ẹ sọ sódà nu búrẹ́dì ẹ má jẹ ọlọ́mọdé ajẹjẹkújẹ torí ẹ àsìmá ètò mo fẹ́ fààyò tí ò bá sí fẹ̀ bó lásán yẹn ti fẹ́ kàn fún sọ́dọ̀ àsìmá lẹ́yìn ikú Aisha radiyallahu anha gbogbo àwọn náà tá a jọ máa bàbá tájọ́ máa bàbá àti yá ẹja tún àárín ṣe o ọ̀pọ̀lọpọ̀ dílé ọ̀dà o wọ́n bá ra wọn gbé ní ìbágbé olóńgbò àtẹkùtẹ ni o wọn kọ̀ láti ṣera wọn sùtà o ìgbà tí màmá bá ti jọ́tọ̀ọ̀tọ̀ ọ̀tá ni o àwọn ìyá yẹn wọ́n máa kókó kúkó sáwọn ọmọ lórí wọ́n máa kógbó sáwọn ọmọ lórí ọmọ òní fẹ́ rẹ́ni táwọn jọjọ́ ma bàbá bí ìgbà tí ọ̀tá rọ̀tà ni sẹ́sì mọ̀ pọ́nmọ́kọ́ ló ń bọ́ ọmọ ẹja ìjà táwọn ẹ̀yà ń kọ́ wọn ló di tabagbá tabáwò ìjà táwọn ẹ̀yà yẹn ń bára wọn jà lórí àjọfẹ́ kọ̀ọ̀kan náà wọ́n wà á tàn ká lórí àwọn ọmọ àwọn ọmọ wà á ara wọn kí á fẹ́ fi gbà kí lè fẹ́ fi gbà ẹ̀yin ìyá fìtínà kí lẹ fẹ́ fi gbà ẹ̀yin yá àdánwò ìjà tiyín ọ̀sán dórí àwọn ọmọ àwọn ọmọ wa jọ pàdé níbi kankan náà lóde níbi tó ní kálukú ti ń struggle bí lọ síwájú ó sì bá wọn wọn àmọ́ ṣe gbọ́ngbọ́n síra wọn pé ọlọ́njọ́ bọ́ sí mi lọ́wọ́ ọlọ́mọdé bọ́dá mi ó rí ọlọ́mọdé bọ́dá tèmi kọ́ bọ́ sí lọ ẹgbọ́rọ̀ ó sì lè bọ́ sára àta lọ́wọ́ inú rẹ̀ ó dùn àmọ́ tó bá bọ́ sí bọ́dá rẹ̀ lọ́wọ́ ọkàn rẹ̀ ó bàjẹ́ subhanallah lórí kíni lórí ilé ayé rọ́ yìí náà ẹ̀rí àwọn èdè burúkú tí wọ́n máa pè gan láti sọ̀rọ̀ relationship ti ń bẹ láàrin rẹ àti ẹlòmíì kì í ṣèdè tó da ẹ àwọn ọmọ ọba kan mi ọba kan báwò sẹ́wọ̀n kéde yẹn ọ̀dà ọ̀dà àbí kí ni nínú dictionary yorùbá kí ọba kan ṣé bí wọ́n fẹ́ fi tọ́ka sí pé ọmọ ẹni tọ́jú orogún màmá wa àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ sọ pé ọmọ bàbá mi sẹ́wọ̀n kọ́ ọmọ bàbá mi gbó bí ọ̀tẹ́ bá ti pọ̀ lọ́kàn rẹ̀ tó yóò fìyà ọmọ bàbá bàbá wa kan náà. nígbà ọmọ lọ́dọ̀ bírọ́dà mi bọ́ọ̀lù bírọ́dà yẹn jẹ́ bàbá wa kan náà. so sẹ́yìn máa pẹ̀lú èdè yìí tó o bá pè tí màmá rẹ bá rọ́ọ̀ṣì ẹnu ẹ̀ pé ọba kan ẹni ẹ àwọn àwọn tó wọ́n fọ́ ọmúra wọn ẹ <laughs> wọ́n ò sì fọ́ ọmúra nǹkan kan náà jọ nìyí torí ẹ̀ màmá ọ̀tọ̀ọ̀tọ̀ bàbá kan náà kí á ní yàtọ̀ kò sí yàtọ̀ torí ẹ̀ yabna ukhti kana rasulullah sallallahu alayhi wa sallam la yufaddilu ba'dana ala ba'din fil qasmi min mọ́kìtì àìndànà ọlọ́run nàbí sallallahu alaihi wasallam kìí fún apá kan nínú àwa ìyàwó rẹ̀ lọ́lá lórí apá kejì kìí fún apá kan lọ́lá lórí apá kejì nípa pínpín tó máa ń pín bíbẹ rẹ̀ lọ́dọ̀ wà ìwọ lọ́jọ́ kan tọ́ náà lọ́jọ́ kan àsìkò wo lọ́jọ́ yẹn bẹ̀rẹ̀ lọ́dọ̀ eléyìí iná ni wọ́n bẹ̀rẹ̀ lọ́dọ̀ eléyìí àsìkò wo yẹn máa ń lọ́dọ̀ eléyìí iná ni wọ́n lọ́dọ̀ eléyìí subhanallah torí ẹ̀ lọ́lọ́run ẹlẹ́dàá náà ti fi hàn pé tí ẹ bá ti ní lè ṣe dọ́gba láàrin àwọn obìnrin kí ni ká ṣe fawahida fa in khiftum alla ta'dilu fawahida bàbá garaje ọlọ́ni fawahida garaje lọ́pọ̀lọpọ̀ ló gbédè bí à ń fẹ́ yàwó jọ à ń kó yàwó méjì mẹ́ta jọ because kò lè ṣe dọ́gba tí orun bá ti kẹ́ nìkan ọkàn rẹ̀ ọmọ ṣe tètè lọ́ba tètè lọ bá tètè lọ bá tòrun bá kẹlòmíì má ti lọ má ti lọ má ti lọ sẹ́wọ̀n kábòsí ti ń ṣẹlẹ̀ nu tètè lọ bá ọlọ́bẹ̀lẹ̀ yìí immediately after solatul fajr ó sì tún yẹ kákó kó ń bẹ̀ before solatul fajr ìjọla àmẹ́lẹ̀ yìí ìgbà tọ́jọ́ tiẹ̀ dé to nine sẹ́wọ̀n kẹ́yìn sẹ̀sẹ̀ parí àṣùbà sá torí pé ọkàn rẹ sọ pé má lọ jàre kí ni gbàgbé ẹni tó yẹ pé gbogbo inú lè rẹ ọ dọ̀tí ẹni tó yẹ pé kì í fọnu dáadáa ẹni tó ah, ojú ọ̀rọ̀ òkúkú fọ́ ó sọ kì í fọnu dáadáa ilé rẹ dọ̀tí sọ ẹsẹ̀ bẹ̀rẹ̀ ni ah, èyí tí ń fọnu dáadáa náà tilé rẹ má ṣe bóun náà gbogbo wọn náà dírámà náà ẹnu tiẹ̀ náà tó rùn láìpẹ́ yóò rùn òun náà fẹ́ yọ̀bùn kò sí nǹkan kan mẹ́ so ńgbà tí a ní before fajr ni ló kú òní lè tiẹ̀ náà tó bá ti kó tọ́ lọ mọ́sálásí ó ti tánu tọ́ ọwọ́ àti wá pé mo ní nǹkan kan tó fẹ́ ṣe mọ́sálásí two thirty <laughs> two thirty a.m. Ah, ah. bàbá alápò mádàmí là mọ̀ ọ̀fẹ́ bá ìbàdàn mi jẹ́ ok kìyàmù lé ní òṣèṣe nulẹ̀ torí pé ọkàn rẹ̀ ti kọ́ ọ́ nígbà wo bí kò aago yìí létí lónìí kò ti kọ̀ yá mo rò pé yé tó bá sì wà lé mi ó pé ti ń yá pọ̀ so ọ yẹ kí wọ́n bá wọn fà á kọ́ mọ́ yà so anábì tí wọ́n sallallahu alaihi wasallam ìmà ṣe dọ́gba síbẹ̀ ní títí mà yí pé tí nǹkan bá ti pé méjì lọ́dún èèyàn ẹ lè fẹ́ràn àwọn dọ́gba kọ́dà àwọn ọmọ tẹ́ bí ẹ rí i pé fẹ́ràn ọmọ kan jọ ọmọ kan lọ ẹ gbọ́dọ̀ fi hàn bó wàá tọ́jú ọmọ ọlọ́mọ ẹ fẹ́ràn ẹnìkan jọ ẹnìkan lọ náà ẹ lò lórí anabi muhammed sallallahu alayhi wa sallam adúrò àwọn ìyàwó yi yìí yóò fẹ́ràn ẹnìkan ju ẹnìkan lọ́wọ́ lọ́nu ẹni tí sì ń sọ̀rọ̀ yìí fún wa òun là anabi fẹ́ràn jù nítorí wọ́n bi anabi sallallahu alayhi wa sallam léèrè káwọn fẹ́ràn nínú àwọn èèyàn ó aisha wọ́n ní àwọn ọkùnrin ó ní bàbá so òun lọ fẹ́ràn jù síbẹ̀síbẹ̀. ẹni tó fẹ́ràn jù ní tí wọ́n fún arúyìn ní ìsìn pé ànábì máa ń ṣe dọ́gba lórí àwọn ìyàwó rẹ̀ nípa bí ṣe máa ń pín gbígbé tí máa gbé ọ̀dọ̀ wọn kìí fi ẹnìkan kó fi tiẹ̀ kó fi jàǹbá ẹnìkan kìí gbèfẹ́ nìkan fìyà jẹ nìkan ànábì èsì bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam sọ agbọn bẹ́ẹ̀ làwọn náà wò ó that is the first step tó yẹ kó bira rẹ léèrè so lágbára rẹ àbí ọ̀lágbára rẹ bẹ́ẹ̀ ni kó tó rọ́ọ̀lù ọmọ òkú lágbára rẹ ọmọ òkú ọ̀lágbára jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó bá rántí agbọ̀n àfẹ́ kìí sì wọ́n ló fìfẹ́ síra rẹ lọ́kàn ọlọ́ọ̀ni ọlọ́ọ̀ni ó fìfẹ́ eléyìí sí ọlọ́kàn ju eléyìí lọ so tí ọba sì dà bẹ́ẹ̀ wọn náà mọ̀ pé ẹ̀mí máa fẹ́ fì sọ́dọ̀ ẹni tá a nífẹ̀ẹ́ sí ju ẹni tá à nífẹ̀ẹ́ sí tó bóòlù ló sì wá ṣe dọ́gba torí ẹ ẹ gbọ́dọ̀ ṣe dọ́gba nu ilé tọ́ra gbára rẹ ká àsìkò tó wọlé ń bí náà lọ wọlé ń bí àsìkò tó jáde ń bí náà lọ jáde agbára rẹ káyọ̀ ṣùgbọ́n kàn ibi tá a dán wò wà nù kò wù mí kí n pẹ́ ń bì nítorí mi ń fẹ́ràn obìnrin lọ títí ó wù mí kí n máa gbébi láéláé káwọn obìnrin yòókù ọ̀yá fèmí mo rò pé yé bóòlù ti fẹ́ sè ọlọ́ni wọlé ń tọ́tọ́tẹ́rù ẹ̀ ń tàdílù bayna an-nisa'i walaw harastum ẹ ò ní lágbára àti lè ṣe dọ́gba láàrin àwọn obìnrin nípa àfẹ́ gbogbo bó tilẹ̀ wù kẹ́ gbìyànjú tó o lè fẹ́ràn àwọn dọ́gba o lè fẹ́ràn àwọn dọ́gba àwọn ọmọ kéékèèké lóní ọ̀gá ti pé ọdún márùn èkejì ọ wà lọ́dún mẹ́ta àbọ̀ sọ wá jẹ́ pé ọ̀nkọ́ ni alif bá tá tá ọwọ́ fún ọ̀lẹ́ exercise book kọ̀ọ̀kan tọ́jẹ́ eléwèéwé ogún eléwèéwé ogún ọmọ rẹ tó ti wá tọ́dún márùn gbogbo àti ọba ti kọ́ alif bá tá tá fún un yọ fàyà ni ọmọ ọdún mẹ́ta àbọ̀ kò ní fàyà yóò jókòó tí náà ṣe alif ba ta ta alif ba ta ta yóò mọ òbí bàbá rẹ̀ ṣe ń pè yóò mọ pè ọwọ́ à ń òsín bẹ̀ alif ba ta ta eléyìí àìkọ́ alif ba ta ta láì fàyà bó lẹ́sẹ̀ fèlè. <laughs> àwọn yorùbá lẹ́bù wọ́n ní wọ́n sọ pé lè yàyà ni ìyá rẹ̀ lọ́jọ́ ìyá rẹ̀ ìyá rẹ̀ bó náà ṣe ṣe ń gba kékeré nu ìfàwé ya ni. láti bẹ ọmọ rí pé ó bẹ̀rẹ̀ sí kórìíra ọmọ rẹ̀ ó fẹ́ràn rẹ̀ bí ọmọ tí ń ṣe ń tọ́ fẹ́ kó ṣeun. so àti bẹ yẹn tó bá mú exercise book mi wá ta ló <laughs> sẹ́ni tí mẹ̀ǹtẹ́ rẹ̀ ni. abẹ́ntí máa fàyà ẹ̀ dáhùn ẹ̀yin bàbá ẹ̀hẹ́n ẹ̀mí dẹ́sẹ̀ náà nù díẹ̀ ọmọ yìí sì ní méjèèjì eléyìí torí pé ń ya tó ṣèṣì tó fẹ́ tọrọ lu tíì tíì yẹn gbóná tọrọ lu tíì tẹ gbé sórí tébù títí dànù ti gbàgbé kétì gbóná ló sì yọ ọmọ àwọn. sẹ́mi kí títí ilé máa wọ ẹ̀ ní wo tọ́mọ torí pé máa ń fa àwòyà fa tẹ bá ra mọ ẹlẹ kọ́kọ́ lẹ́ǹdì. báwo ṣe bá tí ìlú báwo. ẹ̀yin oníwò pé àwọn ọlọ́run lọ yọ ọmọ yìí tí ọba lọ jẹ́ kó lọ yọ tó bá lọ jẹ́ pé tí ìyí báyìí bá dàjọ lójú kí làbá máa wí. ẹni wo yùn torí ìwé òun ìwé rọrùn ti ń fa à ń pẹ́ ká tó rọ́ndrẹ́dì fún tọ́lọ̀ ó ní kó yé kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so alẹ́ mi tọ́nà gbà pé ah bàbá ìbínú lónìí ọmọ tá a wá fẹ́ràn tí èé fà wéyà tó bá da tíìnù tó tún ta kọ́ọ̀pù ń pa tó ṣe gbogbo ẹ̀ má ṣe bẹ́ẹ̀ máa o you are a very be a very good boy you are a very good boy before but I want you to remain a very good boy àgbẹ̀ ẹ̀kọ́ tó ti kó o ti da tíìnù o ti ṣe gbogbo ẹ̀ hmm, ẹ rí i pé àbòsí pọ̀ nù àyè wa ókè ah, ta lọ́mọ rẹ̀ nù àmì jèjì ta lọ́mọ ọ̀tá rẹ̀ tí bá àwọn ọmọ rẹ náà làwọn méjèèjì tó bẹ́ẹ̀ náà ni ẹ lò lórí àwọn obìnrin obìnrin ní sin ibà ọgbọ́ngbọ́n tiẹ̀ kó tó délé ọkọ ṣùgbọ́n pọ̀lọpọ̀ ń ti ń pè lọ́gbọ́n nígbà tó bá délé ọkọ tán ó lè túmọ̀ ságọ̀ torí pé àgbọ́n jura wa lọ gbogbo tí wọ́n ń pè lọ́gbọ́n gbà tí wọ́n bá gbé sórí scale wọ́n lè pọ̀ gọ̀ọ́ mo ẹgbẹ́sẹ̀ pé gẹ́sẹ̀ torí ẹ̀sọ́ bá déjúmọ́ mọ́lẹ́ tó ẹ̀kọ́ nìkan lọ dára rẹ̀ mà ó wò kó ti gbọ́n tán ọ́ mà tán ló do ní àmọ́ tó ọmọ báwọn èèyàn ṣe tó ń sekin tó sì rọra ń pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n mọ̀ fọgbọ́n kọ́gbọ́n wọ́n mọ̀ fọgbọ́n kọ́gbọ́n bẹ́ẹ̀ náà so ẹ̀ náà ló ti jẹ́ pé kò yẹ kọ́kọ́ gọ̀ tọkọ bá gọ̀ ilé máa dàrú ni ó yẹ kọ́kọ́ gbọ́n dáadáa kọ́gbọ́n ju ìyàwó so gbogbo bó ń ṣe ń ṣe tó ò pọ gbọ́n ò ń gbọ́n ò ń ṣe kínní ò ń ṣe kínní ọlọ́mọ correct ètò ń ṣe yìí ètò ń ṣe yìí obìnrin kan wá dé òun wá gbọ́n ju eléyìí lọ kò máa gbọ́ ọ lẹ́nu bíi ti tẹ́lẹ̀ nínú ìgbésí ayé ọmọ èèyàn ta lọ́mọ fẹ́ fi sọ́dọ̀ rẹ̀ eléyìí tó ń wò pé ọgbọ́n jù yẹn ìgbà náà ni ọ̀wọ́ á hàn bálábòsí ni ọbẹ̀ ìsàlábòsí sọmọ kékeré yìí bá dá sọ̀rọ̀ ètò òun kò pọ̀ gan òní ṣe bí ìgbà tó rí pé yàn sọ̀rọ̀ sílẹ̀ ìbá ti dá sọ̀rọ̀ pé yes yes i get you what you are saying is right àbí òye so bóòlù lẹ́yìn ó ti fíìlì ibi táàbù sí wa nù gbèsè ayé ọ̀pọ̀ gan eléyìí masha allah ọlọ́wọ́ síbi ni eléyìí kùmọ̀ wọn kọ́ kọ́kọ́ gbogbo òwe tá a máa fi ṣe bẹ̀rẹ̀ gbogbo òwe tá a máa fi ṣe ọbẹ̀ ó jóná náà ni so tí yọ̀ ọ̀bá já àbí òye wa kán wọ́n já <laughs> so eléyìí wá dé àhà bí ìgbà tó ṣe pé masha allah ìwọ là ń tún wá ti pẹ́ gbogbo ọbẹ̀ gbogbo kínní kódà gan kíchìn èèyàn lè fẹ́ sun bẹ́ẹ̀ mo rò pé yé àmẹ́lẹ́yìn àà tó ọlọ́run lọ́ọ́ délé yìí ọlọ́run náà lọ́ọ́ délé yìí ṣébí wọ́n lọ lọ pè wọ́n wá kí ṣe dóní dánfó ẹ ọ̀rọ̀ sọ pé no ọ̀fẹ́ jẹ́ dánfó ọ̀fẹ́ yà ó ó tún yá òjò lẹ́yọ̀kan ó tún ní méjì àìwọ́ ah, ló ń pe wàhálà sòtí wàhálà bá wa dé tábò lọ fẹ́ sá lọ síbi tó wọ́n fi ẹjọ́ yọ ará àdúgbò lẹ́nu abẹ́yìn fẹ́ kẹ́nìkan ọmọ pẹ́jọ́ wa bá yín jojúmọ́ ah, wọ́n lọ sọ fún wọn lọ sọ pàgbára rẹ kà kílọ̀kà ẹ kẹ́yìn náà da lẹ́kùn wọ́ wọ́n lọ fẹ́yàwó kí ló dé táwọn ò ní sùnú lè tiwa ẹjọ́ ni ẹjọ́ lọ́la sòyìn máa jẹ́ kọ́pọ̀lọpọ̀ aláìlẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ wọ́n fi tiẹ̀ bá tiwa jẹ́ a nídìí láti sinmi gbogbo kálukú bá ti darí délé kí ló fẹ́ ṣe ọ̀fẹ́ sinmi àmọ́ gbà náà láriwo tí ó wà bẹ̀rẹ̀ agbára rẹ̀ ọ̀ka bí iwájú ọ̀hún ṣe lọ yẹn máa ń rìbáàt mo rò pé yé so eléyìí túmọ̀ sí pé eŋti máa mú kọkùnrin ọmọ ṣèdọ́gba ọ̀pọ̀ àmọ́ kì í ṣàwáwí Islam ò ní gbà wọlé torí jẹ́jẹ́jẹ́jẹ́ lọ́mọ yẹn náà bá fẹ́ lómìn ìwọ náà lọ sọ pé nígbà tó ti fẹ́ wá ṣe sùúrù wàá ṣe dọ́gba ọlọ́run ẹlẹ́dàá kò fábòsì anabi sallallahu alayhi wa sallam gbogbo tó lè mú má ṣe dọ́gba pọ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ anabi ń ṣe dọ́gba torí pé nínú tí máa mú kéèyàn ọmọ fẹ́ ṣe dọ́gba ni pé tó bá ti níjú ìyàwó kan lọ àìfẹ́ ṣe dọ́gba ó wà náà pé àwọn ò lè dọ́gba ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ anabi ṣe dọ́gba sallallahu alayhi وكان قل يوم إلا وهو يطوف علينا جميعا oni ọfẹ ma si ọjọ́ anabi ọwọlé ọkọ kan nínú àwọn ìyàwó yìí kálukú ní o ma si jọka tí anabi ò ní yípo ọ̀dọ̀ gbogbo wa yọọ ma tọ̀dọ̀ ẹnìkan bọ́ sọ́dọ̀ ẹnìkan yọọ ma tọ̀dọ̀ ẹnìkan ka sọ́dọ̀ ẹnìkan yọọ ma ẹnìkan àjẹ pé yàtọ̀ sípà fún kálukú lọ́jọ́ ojoojúmọ́ náà láti máa rá àwọn ìyàwó wa yìí ṣùgbọ́n báwo la ṣe máa rí wọn àdéhìí kan tún wá sọ fún wa gbogbo àwọn ìyàwó rẹ lórí lójoojúmọ́ rírì rírì pé ṣé dáadáa lẹ́wà tí ò sí ọ̀nà kankan tẹ́ ẹ̀ nídìí kankan káwọn náà rí ọ pẹ̀tù ọkọ wa tá a fẹ́ nì aláǹfààní àti rí lójoojúmọ́ ayé là ń rí kìí ṣe rírì ti bíbá lò pọ̀ rírì ti bíbéèrè àlàáfíà rírì ti fini lọ́kàn balẹ̀ pípé mo sì wà láyé dáadáa ni mo wà rírì ti pé a mo kéta fún yín ẹ̀ ń bẹ lórí ẹ̀mí mi so gbogbo ohun tí wọ́n ń ṣe dáadáa ń ṣèmí náà gbogbo tó bá fẹ́ jẹ́ bí ìyọnu tí ń dà yín láàmú ó ń tèmi náà láàmú so wọ́n gbọ́dọ̀ mú mọ́sẹ̀ rẹ o lójoojúmọ́ ayé ńlọ lọ sọ́dọ̀ ìyàwó kọ̀ọ̀kan tọ́ ṣùgbọ́n mi nà gáyìrì màsí láì jẹ́ pé yọ́ bá wa lò yóò rí wa kìí ṣe pé yọ́ bá wa lò nítorí kọ́ rọrùn o torí kọ́ pin làwa ni o kọrọrùn ní ìdẹni tó fẹ́ ọ tó bá jẹ́ pé òní rí rárára àfi tọ́jọ́ rẹ̀ bá tó dé ah ọlọ́mọdé ara ìdá ẹlòmíì aburú lè ṣe lọ́pọlọ ní ìjọba níyàwó mẹ́rin tó yẹ pé ìyàwó yẹn gan kò ní rí ọba yìí àfi lọ́jọ́ kẹrin lòun ò tó rí ọ ọjọ́ kẹrin kẹrin kẹrin kẹrin kẹrin ọlọ́mọdé ara ìdá. sànàbì ńkọ́ alẹ́ kọ́ lagbara lágbára torí ẹ̀ la àlùgbò alukurani yìí àfi ká tẹ̀lé lánàá nàbì Muhammad sallallahu alayhi wa ìgbà tó yàwó bó ti máa ṣe kìí pé ni ìwọ kejì ìwọ kẹta ìwọ kẹrin lọba tán rárá kótó di kọjọ kálukú dé ó tún máa ṣe tọ́wà láàrin o ìyẹn ni ọ máa yípo láàrin wọn máa tọ̀dọ̀ ẹnìkan bọ́ sọ́dọ̀ ẹnìkan máa tọ̀dọ̀ ẹnìkan bọ́ sọ́dọ̀ ẹnìkan báyìí ṣáṣe lo èdè yẹn nù wọn máa tọ̀dọ̀ ẹnìkan wọn máa rotate wọn máa tọ̀dọ̀ ẹnìkan bọ́ sọ́dọ̀ ẹnìkan wọn máa tọ̀dọ̀ ẹnìkan bọ́ sọ́dọ̀ ẹnìkan bọtí ń bẹ yẹn wàá lákèésí tó pọ̀ ọfẹ tọ̀dọ̀ ẹnìkan bọ́ sọ́dọ̀ ẹnìkan ìṣẹ́jú mélòó ló ń ṣe lọ́dọ̀ oníkàlùkù? nítorí ìwọ ò ní sọ àgọ́ àwọn ìyàwó yòókù sọ àgọ́ torí ntí máa sọ yẹn dà fà ná dùn àwọn obìnrin àwọn sọ̀bàjẹ́ wọ́n lè pe mm, four twenty seven ló délé ẹni tó kọ́kọ́ wọ̀ no problem when will you come out so ọwọ́ ajáde ní five oh one how many minutes àti ní thirty four minutes ọwọ́ awọ́dọ̀ ẹ̀kejì. báwo ni ṣe dáadáa lewa: a ọmọ ọmọ bọ yasir mashallah la quwwata 7 seven minutes lọ́ba bẹ́tà mo rò pé ó thirty four minutes níbi kan ó seven minutes níbi kan ó tún wọ bòmíì nígbà tó wọ wọ́n ṣírò rẹ forty five tó máa bú obìnrin so. ọwọ́ adọ́dọ̀ time keeper so olọ́sẹ̀ lẹ́sẹ̀ ara ẹ̀ kó wọ́n máa ṣe time keeper ẹ̀yin ò ní assignment o ní sọ àwọn mínítì ẹ̀ ní sọ àwọn mínítì nígbà tí ọwọ́ adọ́dọ̀ tiẹ̀ lẹ́ bá fún five minutes bọ́ǹbù yẹn ó blast àbí ò ní blast yóò blast orí ẹ̀ ni ó sì blast tó bá tó ti gbẹ́sẹ̀ pé tọ̀ inshallah ńgbà bá di pé ọjọ́ yín bá dé ẹ́ yọ kọ̀kọ́ kú ọ lẹ́wù lọ́rùn níbo lẹ́ ṣe ẹ fẹ́ lọ tọ́ ń ta nìyẹn ń padà bọ̀ àbíbá kò àbíbá mo mí ni pé mo lọ lẹ́ni àwọn ò rí bìkan tọ̀ ń lọ. ọmọ yìí ìṣẹ́jú tó ló ń bẹ̀rù ẹ̀mí ọ̀fọ́ kan sí because mi ráyè robo rẹ̀bẹ̀ kankan níka ok bí rábà robo ni bí wàá mà lónìí níta ṣètìlẹ́ fi tó gbogbo aláwọ̀ ọ̀gbọ̀ ṣe máa tú nù àná abẹ́rẹ́ nǹkan so torí di eléyìí mo fẹ́ apply sunna ó farabalẹ̀ nítorí pé nísìnyí wọn náà ti wò wò gbogbo ẹjọ́ kan tóbìnrin kan bá fẹ́rù fún ọ kọ́mọ láàrin ten minutes ó ti jáde ẹ ọ̀rọ̀ tún kù inshallah ń bọ̀ bá di lọ́la torí tó bá gbà fáwọn obìnrin àwọn obìnrin kan tètè mú yàn kọlu ná ìwọ ló fi hàn yí pé èmi ìfẹ́ yà alábòsí ten minutes is ten minutes mi lè gbà kẹ́nìkan jẹ́ kí n fi mínítì kankan even moment bá ti lù jáde máa fi bẹ̀rù ọlọ́run kan ọ̀rọ̀ rẹ̀ lóòótọ́ wọn ò níná tí wọ́n fi ọ̀sùn wọn ò sì lálùjáná tí wọ́n fi ọ̀sùn àmọ́ lọ́n ẹlẹ́dàá wa ń wù ọ́ gbogbo nǹkan tó ń ṣe yóò bí ọ léèrè eléyìí jẹba hatta yablugha allati huwa yawmuha ibi táwọn bí wọ́n parí à ń pòrì ọ̀dọ̀ àwọn ìyàwó yẹn sí ni ọ̀dọ̀ ẹni tọ́jú pọ̀dọ̀ rẹ̀ ni ó sùn tọ ìgbà wo ni ó wà lọ́dọ̀ tiẹ̀ tó bá ti dọ́dọ̀ tiẹ̀ yọ lọ sùn ni ìyẹn ni pé lẹ́yìn sọ̀látul asr gẹ́gẹ́ bá di sìkan ṣe mú bọ̀ nìsí. alimami ahmed abu àwọn ni wọ́n gbé àdìsí jáde gbólóhùn yìí sì jẹ́ bó ti ṣe wá lọ́dọ̀ abu dawud nínú tírà almustadrak ó ní hadithon sahih tó gúnrégé ni àdìsí yìí alimami muslim àwọn náà tún gbẹgbẹ́ àwọn àmì jáde látọ̀dọ̀ aisha radiyallahu anha qalat kana rasulillahi sallallahu alayhi wa sallam idha salla al-asr ó ní anabi sallallahu alayhi wa sallam ọjẹ tó bá ti ṣe sọláàtù al-asr lójoojúmọ́ sẹkádìsì alákọ̀ọ́kọ́ sọ àsìkò fún wa eléyìí wọn á sọ àsìkò fún wa ìdí nu tó fi jẹ́ pé àdìsí ẹyọ kan ó lè wá gbọ̀nà oríṣiríṣi ọ̀nà bíi mẹ́wàá àyè fìkan lẹ̀ torí ọ̀kan nítorí pé àlékún wà nù rìwáyà kan tí ò sí nù rìwáyà mi ẹ̀yìn ẹ̀fọ́ sí wẹ́wẹ́ àlàyé tí ò yé wa nínú talákọ̀ọ́kọ́ àárí nínú ẹgbà wa mi níbí alimam muslim nínú rìwáyà tiẹ̀ wọ́n sọ pé ẹ̀yìn asùrì tánàbì bá ti parí sọ̀látù asùrì tàì parí sọ̀látù asùrì ó máa ń yípo láàrin àwọn ìyàwó rẹ̀ ìyẹn ni pé ẹ̀yin tẹ́ níyàwó púpọ̀ ìyàwó méjì ìyàwó mẹ́ta tàbí mẹ́rin náà lẹ́ni báwo lẹ́sẹ̀ squeeze ara yín tẹ́lifíṣà wa ti parí sọ̀láàtù làásù àwọn ọ̀rẹ́ mi wá mi bọ̀ alọ́rọ̀ kan ní discussion kan àbí òye wa uh, it has to do with business ah business kan wà lé business yẹn ó lè tètè gbé ọwọ́ jahannam tó o bá mójútó so bó ṣe kọ́kọ́ má gbogbo appointment rẹ ò ní fi sígbà. Si tó bá ti parí sọláàtì làásùr wà lọlé wàá máa tọ̀dọ̀ ìyàwó kan bọ́ sọ́dọ̀ ìyàwó kan ìyàwó kan bọ́ sọ́dọ̀ ìyàwó kan wàá wá sọ ìṣèdọ́gba tí òfin ní jẹ́ kó nìkan ju ètò òfẹ́ nìkan lọ. ثم يدنو منهن lẹ́yìn náà anabi sallallahu alayhi wa sallam yóò súnmọ́ àwọn ìyàwó yìí gẹ́gẹ́ bí rìwáyà alákọ̀ọ́kọ́ náà ṣe sọ ni débi pé rìwáyà kan wà tá àìsà ti sọ pé tánàbì sallallahu alaihi wasallam bá wá sọ́dọ̀ mi ní ẹ̀yìn asr bí ṣe máa lọ sọ́dọ̀ ìyàwó kọ̀ọ̀kan ànábì máa bá mi ṣe gbogbo eré yàtọ̀ sí pé kò ní bá mi lò yàtọ̀ sí pé kò ní bá mi lò wàá sọ́ra fáti bá ìyàwó rẹ̀ ń lò àmọ́ dì ọ náà dì mọ́ ọfọ́ palẹ̀kẹ́ ọ náà fọ́ ọrọ̀ onírùngbà má fi mùṣkílà àmọ́ sọ́ra.

tó bá yẹ pé ìyàwó kọ̀ọ̀kan ọmọ dodijọ́ mẹ́sàn mẹ́sàn mẹ́sàn mẹ́sàn kó tó rọ́kọ wọn á yọ tọ̀ kò ní í zè bẹ́ẹ̀ náà ni ìwọ náà tó níyàwó méjì tí ìyàwó rẹ̀ bá dúró di ọ̀la ọ̀la ọ̀la lẹ́yìn tẹ́lẹ̀ yìí tó bá sùn bẹ̀ ló tó wá dùn lẹ́yìn lẹ́yìn tó bá ló tó wá dùn nǹkan lè ṣẹlẹ̀ nítorí pé bọ́lọ̀ ń ṣe dáhùn èèyàn yàtọ̀ síra wọn lódodo ìyàwó rẹ ọmọ ẹsẹ dìnnà kó tó o ṣùgbọ́n wọ ẹnu ìgbà tó fẹ́ tán yìí obìnrin wà tó yẹ pé tí ò bá rọ́kùnrin ó lè ṣe zina kò ṣe zina rí o àmọ́ ti ṣe dá ó lè máa ká tó bá pé ọ wá jẹ́ pé òní dọ́dọ̀ rẹ̀ rárá rárá rárá àfi tọ́jọ́ rẹ̀ bá tó pé kò sí tàbí so islam fẹ́ ti gbogbo lẹ̀ fún excuse kọ́mọ́ bá ti excuse kankan fún ọ islam sọ pé wàá lọ sọ́dọ̀ eléyìí wàá tún lọ sọ́dọ̀ eléyìí wàá tún lọ sọ́dọ̀ eléyìí wàhálà ni kò sí wàhálà wọ́n lọ wá wàhálà because wọ́n lọ sọ pé ìyàwó kan tọ́ ṣògbó tètè náà nù nítorí ìyàn ni wọ́n kó ní kálukú wọn kó lè bàjẹ́ kó feel at home aburú ọ̀sẹ̀lẹ̀ ìbàjẹ́ ọ̀wọ́lé rẹ̀ tẹ́lẹ̀ أجمع، وأن wọn. عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وآله وسلم كان يسأل في مرضه الذي مات فيه أين أنا غدا عائشة الله بقوا يا نسوان wọ́n ní ìrántí ọlọ́run kí àti ọlọ́run ọba kó máa bá ọ jẹ́ ni tí ó ṣe pé í máa béèrè nígbà tí ń sa tó ṣe sábàbí ikú rẹ̀ ànábì máa ń béèrè wípé ibo ni màá wà lọ́la ibo ni màá wà lọ́la ìbéèrè yẹn pọ̀ tánàbì máa ń béèrè njojúmọ́ nígbà tí ń sọ òun náà ni pé ṣé ọ̀dọ̀ àìsà ni wà lọ́la yuridu yawma àìsà gbàtí máa ń béèrè pé boni wà lọ́la boni wà lọ́la ń béèrè pé ọ̀dọ̀ ni wà lọ́la ń yé ara àbéèrè ń pé ó wù ú kọjẹ́ kọ́dọ̀ ló wà tó káwọn ìyàwó yìí ọdá kúnkún ọyọǹda ọjọ́ wọn mọkùtì wọn ń sáré tó súnmọ́ kọjá sí ikú ìbá fẹ́ ká pé wọn yọǹda fún mi kọjá pọdọ àìsàn mọ wa ànábì ń tọrọ ni o allah ṣé ẹ̀yin máa tọrọ bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn ìyàwó pé ibi tí mo fẹ́ wà nìyẹn tí ò bá tẹ́ lọ́rùn kókó já <laughs> torí pé ẹ̀yin ẹ bá sọ pé ẹ dictatorship ilẹ̀ ń practice nù rí kọ́sì mi lè wàánu lémi kí n máa bẹ obìnrin kan abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ ṣé inú ilé àwọn ìyá àwọn ìyàwó ànábì lànábì wà ní àbí ilé ànábì ilé ànábì náà wẹ̀ kọ́ mbẹ̀ o níbo mo wà lọ́la ṣé mo pé tó bá yẹ pé Yorùbá lẹ́bù ni ó ti hàn sáwọn ọmọ yín àtàwọn fámìlì yín kí àárẹ̀ yìí lè já síkú ẹ sì tún wà lórí pé ẹ dákun bó mọ wà lọ́la kẹ́ ẹ gbé mi lọ́bẹ̀ nbọ nbọ wà lọ́la kẹ́ ẹ gbé mi lọ sẹ́mi káwọn ọmọ kan lè fáyà yín pẹ̀lẹ́ nu pẹ́. bàbá kínní kílẹ̀ tún wá. <laughs> àwọn onímọ̀ pé bàbá ọ̀fẹ́ wọ náà ni kí ni irú bàbá eléyìí wá gbọ́ nípò tó wà àlìjẹ́ náà ni so àwọn wa máa rò pé ó sì fẹ́ ra àwọn obìnrin náà ni njó kúkú ọlọ́mọdé ọjọ́ tí tá a mọ̀ ẹ̀jẹ̀ náà yọ pa wá. <laughs> ọ̀tọ̀ ni ntí bàbá ń rò ọ̀tọ̀ ni táwọn máa ń rò ìyá ronú ọmọ ń rò kà. so torí di eléyìí kọ́dà fámìlì mi ó lè lé àwọn obìnrin lé lásìkò náà pé ẹ̀yin ẹ fẹ́ pa bọ̀dá mi. peter ibadé tí ò tó. <laughs> so wọ́n lé gbogbo ìyàwó dànù lé àwọn ìyàwó yìí ń kọ́ bọ̀dá mi ẹ má béèrè wọn mọ́ ẹ má béèrè wọn mọ́ àní kẹ́ ẹ gbádùn kẹ́ ẹ dìde kò fi ní gbádùn kò ní dìde tó ráàárẹ̀ kú lélẹ̀ ṣùgbọ́n gbà tó ṣe gbogbo àwọn tó kìrìkà nàbì sallallahu alaihi wasallam wọ́n gbẹ́sìn yìí wọ́n mọ̀ pé ẹ̀tọ́ àwọn obìnrin yẹn nù àìsàn ọsùn nígbà tí islam sọ pé ọlọ sùn dọ̀ ìyàwó kọ̀ọ̀kan lójoojúmọ́ ẹ ó máa pín ọjọ́ tí islam ní kó èyí tí islam gbà lérò ní pé ojoojúmọ́ náà lọ́ọ́ máa bá wọn sùn nígbà tí èsì pé wọn náà ń jìn ní ọ. àmọ́ tí islam gbà lérò ní pé ìwọ ìwọ ìwọ tó ọjọ́ kọ yìí ẹ̀tọ́ àwọn ìyàwó rẹ ní ọ ọwọ́ pé ìyàwó mọ̀pọ́dọ̀ òun ló sùn lónìí ah ẹ rí pé ogèrè ọ yàtọ̀ obìnrin tí èdáná tí ọmọ wa búrẹ́dì àtẹ̀wàrà tọ́ba rí pé ọ̀dọ̀ ńlọ kó sùn yọ dáná àbí òní dáná yọ dáná obìnrin tí sunu dúdúdú tí ìrẹ́rìn pé ọ̀dọ̀ ńlọ kọ́ wà yọ rẹ́rìn àbí òní rẹ́rìn kọ́dà so àwọn wọn fi mọ̀ pé orí ẹlẹ́gàn fọ́ so tí so èmi ọmọ o because tí mo ń gbọ́ tẹ́ ẹ sọ náà mo sọ o so torí di eléyìí tí ọba ti wá rí i pé ọkọ wa sún ọ̀dọ̀ òun tó bá bá la disappointment ẹni kọ́kọ́ ọmọ sún ọ̀dọ̀ rẹ̀ pé ńgbà tó ti dánú bí mi ẹ mi ní sunlé rẹ̀ ah bàbá ńlá disappointment tọba ralẹ̀kùn mu tọba tètè jáde sí lọ tọba sọlẹ̀kùn ọlọ́mọdé ṣe déédéé àtàrí ẹ̀ òun ní kọ́kọ́ wọn fọ orí ẹ̀ dànù tó sàn dùn fa torí di eléyìí òun náà pé obìnrin náà wà ìgà pé kò sàn dùn kò ọmọ òun ó rí bàbá rẹ ọkọ òun ọjọ́ oúnjẹ tó ń ẹ dákun ni o tẹ́ wò torí ẹ tọ́ rẹ ní ọkàn tí ẹ gbọ́ balẹ̀ tó bá yẹ pé gbogbo sísẹ́mù rẹ ti ń dàrú nǹkan kan ti fẹ́ máa ṣe gan wàláhì tó bá rí gbogbo nǹkan ọ̀sán nù torí ẹ Islam àti oníkó fún ìyàwó rẹ rẹ ó ní ti Islam wò ọ bá àmà mà sẹ́mi kọ́pọ̀lọpọ̀ ọlọdọ ni wá àmọ́ ti Islam ní kò ṣe wàá lọ ìyàwó rẹ yẹn fa'adhina lahu azwajuhu gbogbo àwọn ìyàwó ànábì bá yọ̀ǹda fànàbì bàtà ti rí nbọ mọ wà lọ́la nbọ mọ wà lọ́la wọ́n ti gbọ́ yín bẹ̀ pé sílé Aisha ń gbà òun wà bẹ̀ ìgbà òun wà lé Aisha gbogbo àwọn ìyàwó bá ní. fa'adhina lahu azwajuhu an yakuna haythu sha'a gbogbo àwọn ìyàwó ibi tó bá wà ànábì kó lọ àwọn yọ̀ǹda kọ́mọ wulẹ̀ bíkọ́ báyìí ti ṣe ń sáré jẹ́ pé wọ́n ń gbé ni ànábì òsùn yé sọ pé ẹgbẹ́ mi lọ lé ẹni tó bá kàn ẹgbẹ́ mi lọ lé ẹni tó bá kàn ẹgbẹ́ mi lọ lé ẹni tó bá kàn tó ti pé sàárẹ̀ kú sallallahu alayhi wa alihi wa sallam ìgbà táwọn ìyàwó yìí tó wá panu pọ̀ fáwọn yọ̀ǹda kánàbí ọ̀sẹ̀ tàbí tó ń bá fẹ́ wà àwọn obìnrin náà àwọn ìyá wa ni wọ́n gbọ́n ju gbogbo obìnrin yòókù lọ wọ́n gbọ́n púpọ̀ wallahi wọ́n gbọ́n púpọ̀ wallahi sẹ́yìn mọ̀ pé wọ́n sọ pé ayọ̀dá ẹgbẹ́ lọ́lé àìsàn nítorí pé obìn sóbìn ìdíje lọ́wọ́ láàrin wọn sẹ́yìn bá ti sọ pé ẹgbẹ́ lọ́lé àìsàn ó túmọ̀ sí pé gbogbo yín ẹ ti dìklẹ́ ara yín pé tọ́ you are defeated torí ẹja nàbí ọlọ́ọ̀bì tó bá wù tó ẹ̀kọ́ ńlá wù kánàbí ọlọ́ọ̀bì tó bá wù nítorí tẹ́lẹ̀ máa lọ sí sọ pé ẹgbẹ́ nàbí lọ́lé àìsàn hee sẹ́wọ̀n káyíṣà náà wọ́n sọ pé ta ni gbogbo yín fẹnu kò pé fún gbàmẹ́ bí lọ́dọ̀ rẹ̀ kó mo ní ká sọ̀rọ̀ kẹsẹ́ mo ní ká lóko lọ́dọ̀ ah, rẹ̀ náà ni kí á lè tún sùn. sọ àwọn obìnrin náà gbọ́n kí kánàbì ọlọ́ọ̀bì tó bá wù anabi sallallahu alayhi lọ́wọ́ ni wọ́n gbé lọ sílé Aisha fakana fi bayti Aisha lànàbì ṣe jẹ́pọ̀ wà nílé Aisha tó fi bẹ́ẹ̀ náà ní Kùbá. صلى الله عليه وسلم. سليت ìtumọ̀ sí pé في sí tàbí ṣùgbọ́n pé gbogbo ẹni tí ọlọ́run ẹlẹ́dàá wa tó bá ti mú fẹ́ ju ìyàwó kan lọ iṣẹ́ àtọ́júṣe ńlá ń bẹ wájú ẹ̀ má ronú nípa pé ìyàwó rẹ ti di méjì lásán láì máa ronú nípa pé ojúṣe rẹ ti di méjì nítorí tó ń máa ń ro méjèèjì papọ̀ kò ní jẹ́ kó ṣiṣẹ́ àmọ́ tó bá gbà gbọ́n bìkan nìkan ló ń rò ó sì ṣètì ọ̀pọ̀ máa rántí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ èèyàn kan ló máa ń béèrè owó lọ́wọ́ wọ́n ti dèèyàn méjì èèyàn kan ló nílé jẹ́ pé tó bá wù ọ́ lọ sọ̀dọ̀ rẹ̀ ọ́ lọ sọ̀dọ̀ rẹ̀ oníbi ọlẹ́rì ó lè pé báyà ẹ̀ka àwọn títí ló ń gbé yín lọ láìbírì abẹ́ ẹ̀kọ́ mi so ní dìjà ní ìsìndàn o ẹni tó ti máa dàn wò fún tẹ́lẹ̀ tó bá dàn wò fún ní sọ pàápàá jùlọ ọjọ́ tiẹ̀ ló ń gbé ọ lọ láìbírì ìjọ kejì oorun fa so pé yẹn ni ó ti hàn pé ok ó ti mi bọ̀ obìnrin ẹyọ kan òun náà wà lọ́dọ̀ rẹ tẹ́lẹ̀ tó ti pé tí máa ń sọ̀rọ̀ o lè má dàsí kèé dùn nísìnyí o dán o nítorí pé tí ó bá jẹ́ pé nìkan bá ń sọ̀rọ̀ ń dùn mọ́ ọ̀ ń dá ẹnìkan wá jẹ́ pé bó ti ń ṣe pẹ̀lú ẹ̀ tẹ́lẹ̀ náà lọ kọ̀ntínú wàhálà ò lè yọ nísìnyí ló fà á ṣé pé ọkọ òun le nífẹ̀ẹ́ yàn ẹ wò bó ṣe nífẹ̀ẹ́ ìyàwó tó ẹsẹ̀ dé yìí ó kórìíra òun bàjẹ́ àwọn náà pé yọtí ara la lè wẹ ọ̀sẹ́ni tó lé wẹ kórìíra tó ń bẹ̀ yẹn ọlọ́ni tó ó kú ó pín àwọn méjì àwọn jáde ó pín méjì. ọwọ́ tọ̀dọ̀ eléyìí jáde nọ́mà nọ́mà ọwọ́ tí eléyìí jáde àà ah, ah, ó ń ṣáìn ó mújú ẹ máa ó bí kò ní ọmọ sọ pé masha allah ńgbà tó ọwọ́ dá ọ náà ló bọ́ fílẹ̀ pé wọ́n wọ́ masha allah kọ́mọ̀r <laughs> òṣùpá ìwọ náà lè wúrẹ́ dòṣùpá sóńjọ́ tó wá wọ́ tẹ́lẹ̀ yìí ó ti di sákùsàkùsàkùsàkù. <laughs> kò lè kò lè sọ pé máṣá aláàbà o aṣọ bíi aṣọ mẹ́kù wàá ní máṣá <laughs> oní ọmọ sọ pé àwọn aṣọ tó dáa ẹ kó síbi báyìí àwọn aṣọ tó jẹ tó tí láti ìlú lẹ àwọn ẹlẹ kó sọ́dọ̀ tèmi ẹ ń sọ mi jẹ pátá yìí tó gbogbo nǹkan ni ó ní tùmọ̀ ní ìsìn sòkè kan ṣe pé àwọn ọ̀rẹ́ mi ẹ̀dẹ̀ ń fẹ́ yàwó méjì èmi náà ọlọ́dà kò má ma yọ wa lẹ́gbẹ́ tá lẹ́gbẹ́ àdánù àbí òye wo ní bíra rẹ léèrè ha so eléyìí túmọ̀ sí pé wọ́n ní kálukú wa kó bíra rẹ léèrè ẹni kálukú wa kó bíra rẹ léèrè ọlọ́run ọbọ̀ kẹ́kọ̀ọ́ gálábòsì obìnrin kan ṣèbéèrè ó ní tọkùnrin bá níyàwó mẹ́rin tó wá jẹ́ pé ìtọ́fẹ́ kàn yẹn òun lọ́ yàn láàyò. àwọn mẹta àtàkọ́kọ́ anyanwụ yàn wọ́n ní pọ́ọ̀tù débi wípé kò ní dọdọ wọn rárá ọdọ ẹlẹ́ẹ̀kẹrin nìkan ni gbé táwọn àyàwó kìíní kejì kẹta wá ń ṣe zìnnà lára ṣé á pè òfin ọlọ́run àwọn obìnrin ń ṣẹlọ ni à wọ́n. àwọn àtẹ̀yìn ti rí pé ẹ̀ lè bí àná àti pé lèyìn kan sí ìsìn kalẹ̀ fún yàrá kò sì fẹ́ pọ̀ yín lẹ̀ ẹ̀ sọ kúlù ni ní kálukú ọmọ lọ torí kẹ́ ẹ má wàá lọ sí ntẹ́yìn náà fi wọ́n ná àṣírí rẹ̀ máa ń tẹ̀lé wọn ní kẹ́ni ọkọ́ mọ̀ bàjẹ́ wọ́n ní láwọn àwùjọ kan ìyàwó tọkùnrin bá fẹ́ káyìn tí ẹ̀ ní máa ṣe ọ̀dọ̀ rẹ̀ ní máa gbé kì àwọn ìyàwó tó ti síwájú sẹ̀kan. Si àyàfi tọmọ wọn bá tó wọn bana ni ó tó ti kó àwọn ìbẹ̀lẹ̀ a ẹni tí wọn ti be irun wọn là nàbì sallallahu alaihi wasallam tọ́ka sí o fi man kana indahu zawjatan famala ila homa ata yow al-qiyamati wa ahadu shaqqayhima ẹnikẹ́ni tó bá níyàwó méjì tó wá sí. tọ́dẹ̀gbẹ́ sọ́dọ̀ àjù ọ̀kan lọ ó fi sọ́dọ̀ ọ̀kan jọ̀kan lọ yọ wà níjọ́ gbẹ̀ndẹ̀lkìyàm lẹ́ni dẹ́gbẹ́ rẹ̀ kan dagun so a lè pé níbi stroke ó ní stroke láyé wà wá dìde níjọ́ gbẹ̀ndẹ̀lkìyàm with stroke níbo la bá gbọ́ lọ hospital wo ni wọ́n gbé ọ lọ specialist or teaching hospital èwo ń bẹ kò sí kankan mọ̀ sọ yìí bọ́tù torí ìdèrè kí náà fà àbòsí náà ẹ sì máa wo gbogbo obìnrin tó bá ń tara rẹ̀ ṣàbòsí sóbìnrin míì wọ́n yìí sábà rẹ̀ nìkan ṣàbòsí sùn wọ́n yìí sì sábà lè kọ́kọ́ àwọn ṣàbòsí torí pé àwọn ló ń fẹ́vọ̀ tọ́lọ́mbà wa ni kò yí bẹ́ẹ̀ ti sọ pé lẹ́ẹ̀ máa yí ó yí wórí tiẹ̀ náà ìgbà náà ni wọ́n á di pé ṣé tó ń sèyàn tó sì da sèyàn máa fi irú rẹ̀ pàdé ọlọ́run òkè <laughs> ìgbà tó ń ṣe sẹ́lòmí ọ̀dà o èyàn lè gbé pàdé ọlọ́run ẹgbẹ́ ẹ̀kọ́ ni torí ẹ̀ fi náà jóra rẹ wò kò rí báwo ló ṣe rí kó tó dámọ̀ràn kó fi ju ẹlẹgbẹ́ rẹ̀ ọlọ́run lè dàá kó tún wa ṣe ọlọ́run lè kó ràn wá lọ́wọ́ ọlọ́run kó fún wa ní dáadáa ṣe ìwà burúkú ó kéré àbó tóbi ọkọ̀ gbà sọnù kúrò lọ́wọ́ wa ẹni tó bá ní ìbéèrè kò sí. ọlẹ́nìkan nínú àwọn ìyàwó èèyàn ọlọ́mọ tó pọ̀ ju ọ̀kan lọ èèyàn sì fẹ́ máa tọ̀dọ̀ ẹnìkan bọ́ sọ́dọ̀ ẹnìkan lẹ́yìn asù sí èyí tó bímọ tó pọ̀ yẹn téèyàn bá pẹ́ lọ́dọ̀ rẹ̀ nítorí àyẹ̀wò téèyàn ṣe fáwọn ọmọ àtọ̀rọ̀ téèyàn fi wá wọn lẹ́nu wò àtọ̀rọ̀ téèyàn fi ra wọn lórí sábòsí náà lè lọ abòsí náà kò burú má lè fẹ́ lo thirty minutes lọ́dọ̀ ètò ọmọ rẹ̀ pọ̀ èyí tí ò ti bímọ náà lo thirty minutes kó náà lè bímọ tó pọ̀ ọjọ́ bó ti ṣe jẹ́ torí àwọn ẹni kẹ́ ẹ lọ ọ̀dọ́ rẹ̀ kì í sọ ọmọ ẹ tara ìyàwó wọ ọmọ ẹ tẹ bá wá tara ìyàwó eléyìí wọ àwọn ọmọ nítorí pọ́ máa rẹ̀ pọ̀ ẹ tara ti eléyìí tí ò tí ì lọ́mọ náà máa bá dábàá bọ́ máa tiẹ̀ ní òsì pọ̀ thirty minutes for thirty minutes náà. Alaikum salaam. ṣe láàrin ìyàwó síyàwó àbí láàrin ìyàwó sọ́mọ. kò yé mi kò yé mi ní ìsìn mọ fọkọ àbí wọ ọfẹ oko ọfẹ oko tó ti lọ́mọ méjì tí wọn kò ní béèrè tó tó ọfẹ oko tó ti lọ́mọ méjì ìwọ sì lọ́mọ mẹ́ta tẹ́lẹ̀ wọn á níbò ló sì máa ṣe dọ́gba a gbọ́dọ̀ ṣe dọ́gba láàrin ìyàwó síyàwó àwọn ọmọ tiẹ̀ tó kó wà àánú lọ sí ìwọ fi sábẹ́ pé ìwọ lọ wo àánú tí ń ṣe fún àwọn ọmọ yìí ṣàánú tèmi náà láyé lọ́rùn ṣàánú àwọn ọmọ tèmi náà láyé lọ́rùn Ọlọ́run bó ti ṣàánú rẹ̀ láyé lọ́rùn torí pé lẹ́yìn bẹ́ẹ̀ pé mò ń fi sẹ́ẹ̀rí sátẹ̀bùn síwájú Ọlọ́run ya ayyuhalladhina amanu taqullaha wabtaghu ilayhi alwasila wajahidu fi sabilihi la'allakum tuflihun látàrí tó ń sẹ́wọ̀n ọlọ́wọ́n ọbẹ̀ ẹlẹ́dàá ó sì náà fún wọn náà láyé lọ́rùn sọ nítorí pé nísìn ẹ̀rí kan obìnrin tí àwọn ọkọ wọn kú lóòótọ́ wọn fọmọ́lẹ̀ pẹ̀lú ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ máa bí òṣèṣe ra rẹ̀ mọ́ so gbogbo sítẹ̀mù wọn dàrú ìdààmú ọba wọn ẹ ọkùnrin bẹ wọn bá wọn jájú mọ́ lọ́pọ̀lọpọ̀ ọmọ fi ṣe dáadáa ọkùnrin bẹ́ẹ̀ ńlọ wá jíjẹ mímu wá lọ́pọ̀lọpọ̀ obìnrin fi wá dáadáa ní ìsinyìí tani ọmọ bá mójútó ọmọ ṣé inú wàhálà ńlọ wà ní wọ́n á fẹ́ ọwọ́ o tún tọmọtọmọ bí ọba mójútó àwọn ọmọ rẹ ọlọ́run ẹlẹ́dàá sì ràn ọ́ lọ́wọ́ orí mójútó gbàgbé ń tiẹ̀ náà láti rí dáadáa náà tún síwájú ọlọ́ tọrọ dáadáa àti yá fúnra fáwọn ọmọ rẹ àti fún ìyàwó tó ti ní àti ìyàwó tó tún fẹ́ ní ìsìn náà inshàlá àtẹ̀yìn bá ń ṣe bí ọlọ́run ràn lọ anabi ana wa kafilul yatimi àtẹni tí wọ́n gba ìtọ́jú ọmọ òrukàn sí bá a ṣèjọ rí ní lálùjáná ọ̀nà ọmọ àká àfárẹ̀ láti tààrin ọmọ kò sí tó ọlọ́run bá kó máa lọ. wọ́n ní àwọn ní àwọn méjì ẹni tí wọ́n wá kàn ó ń sin nǹkan sùn lọ́wọ́ obìnrin sì mọ́ àwọn táwọn lè fi èyí tó rán sílẹ̀ káwọn lọ sọ́dọ̀ èyí tó ràn kàn tí ò ṣe nǹkan sùn ẹ lẹ́tọ̀ọ́ rẹ̀ nítorí pé kẹ́ wà pẹ̀lú èyí tí ń ṣe nǹkan sùn gan rere ni ọkàn tiẹ̀ náà tún balẹ̀ tonti pé mò ń ṣe nǹkan sùn obìnrin sì mọ́kọ mi ó tún wà pẹ̀lú mi gbogbo eré tó bá máa ṣe yọba yín ṣe ẹ̀ẹ̀kan ní rí bá sùn ẹ̀yin náà máa kó àti láàmú mára ẹ máa kọ tó wáá pé ìyàwó kan ló ní kọ sísìn sí nǹkan oṣù ọjà kànga tó lẹ́yìn tó kù sí. àyàfi tó bá yọ̀ǹda fún ọ tí ètò ntún lọ bá bá gbà sẹ́wọ̀n pé èyí lọ́jọ́ ni mo yọ̀ǹda èyí tí ọjọ́ tiẹ̀ kọ̀ la ó ní ìgbà ó lè wọ́ ọ̀dọ̀ la. so ìwọ wà stranded <laughs> torí pé eléyìí sọ pé mo gbà eléyìí sọ pé kò sáyè ó dùn láàrin ilẹ̀kùn méjì ọmọ bẹ̀rẹ̀ ni ọbẹ̀ ìtọ́ fẹ́ kó rẹ̀ ọbẹ̀ ìtọ́ fẹ́ wọlé rẹ̀ àmọ́ pẹ̀lú májẹ̀mú pé ọgbà ọyá tì lọ́jọ́ lónìí ìdí tó náà mo yọ ọ lónìí lò pé mi náà ń bọ̀ wá gbà mo yẹn ẹ̀tọ́ rẹ ní o ò lè fagbára gbà lọ́wọ́ rẹ so mo mo yọ ọ lónìí ń bọ̀ o èmi náà ń bọ̀ wá gbà irú ń tó ṣe ọkọ lónìí tó fi níìdì láti wá dọ̀tí ẹ lọ́dọ̀ rẹ mi pẹ̀lú ògbọ́ ọlọ́run yóò ṣe lọ́dọ̀ tiẹ̀ náà yóò níìdì láti wá dọ̀tí mi náà tó lọ́ba di fifty fifty náà ní pé obìnrin bí àbí ẹni tí yẹ pé ó rí pé ó fura pé àwọn pẹ́rẹ́ǹtì wọ́n bá ìlú lẹ́tọ́ láti ṣe ló bá ti sàn ó lè ní ẹni jẹ́ ní ẹ̀sìn ẹni tó ń kẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ tó wá fura mọ̀ pé àwọn òbí òun san àbẹ̀tẹ́lẹ̀ fún olùkọ́ kan náà olùkọ́ ilé ẹ̀kọ́ yẹn kó tó di pé òun rí ìgbà wọlé nílé ẹ̀kọ́ kí ló kó òun ṣe àkọ́kọ́ ìwọ kọ́ lọ sẹ́lọ̀ tí wọ́n náà sọ pé wala taziru wazratun wizra ukhra ara ẹrù ẹsẹ̀ kan ní rúdà lómi ẹni tó bíráìbù lọ́sẹ̀ tòkè sì wọ tí wọ́n bíráìbù èèyàn fún nítorí pẹ́lú mi ní sin ìyọ́kàn sí garagara ló wọ́n bá tún ba admission yẹn jẹ́ fúnra rẹ̀ so wàá máa bẹ́kọ̀ rẹ lọ wàá sì fi àwọn òbí rẹ pé tí wọ́n ti yan ọ̀dà fún ọ̀tọ̀rọ̀ àforíjì lọ́dọ̀ tí wọ́n máa tọrọ àforíjì wọn náà sì máa tọrọ àforíjì fún ọ̀rẹ́ rẹ̀ sì wọ́n níbo làwọn ṣe tún kò lè má parọ́ sí àwọn fàbúrú tó wà nù ọ̀rọ̀ pípa hàn nítorí pé kò lè má parọ́ òun náà padà kórìíra ara rẹ̀ jọ kan wàláyé ọ̀fẹ́ ríra rẹ̀ sá ó kébo láti sá fúnra gbìyànjú ẹ̀ wò. bóòlù sì lè sá fún ara rẹ̀ kò sí bó sì lè sá fún ara rẹ̀ torí ìwọ náà lọ́ọ́ máa sá ara rẹ̀ náà ló torí tò eléyìí túmọ̀ sí pé irọ́ ẹtún sọ àtúbọ̀tán burúkú ti ń bẹ fún rọ Ànábì ní wa iyyakum wal kadhib fa innal kadhiba yahdi ila al-fujur wa innal fujura yahdi ila an-nar wa la yazalu ar ويتحرى الكذب في كلامه حتى يكتب عند الله كذابا الصورة فرق nítorí pé irọ́ máa pè yẹn lọ sídìí ọ̀ràn dídá ọ̀ràn dídá sì máa si yẹn lọ sídìí àtiwọ́nà èèyàn ní ẹ parọ́ kó sì máa gbìyànjú àti rí kẹ́ ń láàrin èèyàn sí èèyàn síbẹ̀ gbọ́n táwọn Yorùbá wí wọ́n ní wọ́n pèèyàn lẹ́ni ojú ń tìyàn bóyá tí wọ́n á pè ọ́ lẹ́ni bú ọ̀daràn ntójojú lọ yẹ kó tiọ̀ ṣé eléyìí jẹ́ bó ṣe jẹ́ irọ́ ọ̀dà lẹ́yìn náà Ọlọ́run tí wọ́n á ṣe àdéhùn burúkú àdéhùn ìyà burúkú fáwọn òkúrọ̀ ń jọ gbẹ̀ndẹ̀ lọ́kẹ́yà àlàlà ànátọ́lọ́hìn làánà ọlọ́n kó máa jẹ́ tàwọn òfurọ̀ kí ni túmọ̀ làánà tó bá sọ̀dọ̀ ọlọ́n ilé ni jìnnà síkì ọlọ́ kọ́lọ́ máa lè wà jìnnà síkì ọlọ́ wọ́n ní pé àwọn ẹja pé ṣé àwọn ra òkú ẹran. rárá òkú ẹran báwo tí ìsìnkú kú ẹ̀jẹ̀ ńkọ́ ẹlẹ́dẹ̀ nkanú ẹlẹ́dẹ̀ atúgbọ́ kí wọ́n fi nkanú ẹlẹ́dẹ̀ náà tún tu ẹ̀jẹ̀ afá ọlọ́mọdé ajẹ̀jẹ̀ kújẹ tó ọjọ́ bó ti ṣe jẹ kọ́tọ́ téèyàn bá mẹ́ja láàyè tí máa ń jẹ sọ́tọ́ kò sí tó burú bẹ̀ lágbèsàn láàyè wọ́n ò lè jẹ́ <laughs> torí pé àtòkú àtàyè rẹ̀ tọ́ni lábẹ́ òfin ọ̀lọ́ torí ẹni sìn ká pé ẹja yìí ní ìsìn wọn gbẹja wá fún ọ so ẹnìkan sọ pé ẹ ṣe bísímìláì kẹ tó máa jẹ ẹ má bí wọn ṣe dù sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ kọrọrọ sọ ìgbà táwọn kan fẹ́ tí wọn fẹ́ tanra wọn jẹ wọn pẹja wá sí Saudi yẹn irú àwọn ẹja pálí pálí pálí o àwọn dìdìrín jàdọ̀ wọn wá kọ́ sára pálí wípé asmaakum madbuhatun bi tariqatin islamiyya fáwọn ẹja yọ adu wọn lọ́nà islam adu ẹja lọ́nà islam tí wọ́n máa du ẹja so àwọn òkè ní ọjàjà àwọn ta ẹ̀rọ káwọn eléyẹ wọn ò tí wọn ò mọ tọrọ wọn kan náà rírì ti parí ó ti tán. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك